إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدب يفهم الله وبا تي يوشيني رنكم على تي آه، قديني أي ألال بركاي أترو عليكم ويكياتي يفهم محمد محمد sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àtàwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ ti di ọjọ́ ìgbìndẹ̀ alqiyama kí ọlọ́run ọba kí wọ́n sa ìkàwá kún wọn. lẹ́yìn nàbí idhnillahi ta'ala a ó tẹ̀síwájú nínú. àlàyé lórí hadithi ẹlẹ́ẹ̀kẹtàlélógún nínú tírà al-arba'un an-nawawiyya lil-imam an-nawawi rahimahullahu ta'ala ní ìjókòó tí ó gbẹ̀yìn aka hadithi abu malik al-harith ibn asim al-ash'ari radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam. الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها رواه مسلم. برشي sí على ينوري حديثي. hadithi yìí ah, èyí tí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ fún wa nínú rẹ̀ wípé ah, ìmára ìyẹn pọ̀hù ìdajì ìmánì ni iṣẹ́ àfọ̀mọ́ èyí tí mùsùlùmí ń ṣe látàrí pé yóò fọ ọkàn rẹ̀ kúrò níbi ẹbọ ṣíṣe bákan náà yóò ṣe ìmára kúrò níbi ẹ̀gbin àti wípé gbólóhùn alhamdulillah a máa kún òṣùwọ̀n tamla'ul mizan àti wípé subhanallah walhamdulillah gbólóhùn subhanallah walhamdulillah tamla'ani aw tamla'u ma bayna as-sama'i wal a máa kún ìntì ń àti ilẹ̀ ìyẹn ẹ̀san téèyàn ó rí nù. eléyìí ni ibi tí àlàyé ti dúró ní ìjókòó tí ó síwájú òjijì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam nínú hadithi náà ó sọ wípé was-salatu nur àti wípé irun ìmálẹ̀ ni. àwọn olùmọ̀ ní ìmọ́lẹ̀ yìí a ò kó níjà náà wọ́n ní nurun fil qalb ìmọ́lẹ̀ ní fún ọkàn nurun fil wajh ìmọ́lẹ̀ ní fún ojú olùkírun eléyìí ló bá jẹ́ pé tí ẹ bá rí mùsùlùmí mùsùlùmí ti ń kírun. ó ṣòro kẹrí mùsùlùmí ti ń kírun kì í ṣe gbogbo èèyàn ló máa ń ní àpẹẹrẹ dúdú yìí bí kò ní àpẹẹrẹ dúdú yìí ó dìpẹ́ lórí texture awọ wa ìní ọmọ ẹlòmíì lè ẹlòmíì mùsùlùmí ni ó sì ń kírun ó sì ti dàgbà ó ti pẹ́ tó ti ń kírun ṣùgbọ́n kò ní àpẹẹrẹ dúdú yìí kì í ṣe dandan kí èèyàn ni ṣùgbọ́n tí ẹ bá ti rí ẹ ti mọ̀ pé mùsùlùmí lélẹ̀ ọ̀pọ̀ ọgbà àwọn èèyàn tí ẹ ò rí wọn tó jẹ́ sí pé impression àkọ́kọ́ rírí wọn kò rí bíìlì pé mùsùlùmí ni wọn lọ́pọ̀ gbà wọ́n sí èèyàn dáadáa lọ́pọ̀ gbà ní ọ̀pọ̀ torí pé nǹkan kan so mọ́ wọn ronú lọ síbi Islam ń bẹ lára wọn torí náà irun kíkí a máa ṣe múmìnì nurun fil qabr ìmálẹ̀ nínú sàárè ìmálẹ̀ nínú sàárè òjísàlá muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú ẹgbàá ọ̀rọ̀ kan ó ní àwọn sàárè dẹ́rí wọn wọ̀nyí òkùnkùn ni wọ́n inú sàárè yẹn òkùnkùn ni ó jẹ́ fún àwọn tí wọ́n ń bẹ nínú rẹ̀ ṣùgbọ́n àdúrà mi ọlọ́run a máa fi tan ìmọ́lẹ̀ sínú sàárè àwọn ẹrú àwọn àwọn olùtẹ̀lé ẹ̀sìn mi nurun fil qabr yóò jẹ́ ìmọ́lẹ̀ fún èèyàn nínú sàárè nurun fil hashr ìmọ́lẹ̀ fún yàn lọ́jọ́ tí ọlọ́run bó gbé gbogbo ẹ̀ dádìde ọjọ́ tí àwọn kèfèrí tí wọn ò ní ní ìmọ́lẹ̀ tí wọ́n fi ríran lódì wọn bí ìmánì èèyàn bá ti lágbára sí bẹ́ẹ̀ ni mọ́lẹ̀ rí ó ṣe lágbára sí. nítorí pé hadithi yìí mutlaq a ò kó hadithi náà níjànú eléyìí lọ́jọ́ sí pé ìró kíkí ìmọ́lẹ̀ ni ní inú gbogbo nǹkan pátá nínú sẹ̀mí àti lẹ́yìn ìgbà kí ẹ̀mí wa bá pin tá a bá padà sínú sáré àti ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà gan. ilé ìbàdí yẹn ti gé ìbẹ́ nù àwọn àpẹẹrẹ àní Muhammad sallam ó ní ó ní laytani laytani ra'aytu ra'aytu ikhwani ó ní ah, èmi ń jà ara kí n rí àwọn ọmọ àyà mi àwọn sàbí ní èrè òjijì ọlọ́run ọba àwọn tá a tún wá láwọn ọmọ ẹ̀yà rẹ̀ àwa ń kọ́ òjijì ọlọ́run ọba ní antum ashabi ẹ̀yin sàbí mi lẹ́yìn ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yà mi àwọn làwọn tí wọ́n wà wọ́n wà bá tírà kan láàrin kọ́fà méjì kùránì nù ìròyìn ló dé bá wa pé àdébàmọ̀ sọ̀tẹ́lẹ̀ lọ́wọ́ sọ kùránì fún àrà nàbì ó ní ṣùgbọ́n tòun ti pé wọn ò ní rí mi yẹn tíra yẹn ni wọ́n wàá bá àtàwọn ìròyìn bẹ́sì bí mo ti kó àwọn èèyàn lẹ́sìn ni wọ́n wàá bá wọ́n sì gbà mí gbọ́ tòun ti pé wọn ò rí mi wọ́n láwọn yẹn àwọn làwọn máa yá mi. wọn abilé de kéré òjijì ọ̀rọ̀ tó o bá rí wọn bóyá ló ṣe dá wọn mà ó ní tó bá di jọ́ wọ́n dá wọn mà látàrí àpẹẹrẹ kíni àwọn àwọn oríkèéríkèé tá à ń fọ̀ fún àlùwàlá láti fi kírun yẹn tó bá di jọ́ gbẹ̀ndà àpẹẹrẹ ìmọ̀lẹ̀ ó wà lára wọn nínú ojúṣe ọlọ́wọ́n bá yóò fi dá àwọn àlùmọ̀ rẹ̀ mọ̀ sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. nítorí náà àwọn ìgbé ojúṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam idha hazarahu amrun fazi'a ila salah tí nǹkan kan bá múmú lẹ́mìí rẹ̀ a máa sáré lọ sí ìrìn rẹ̀ yóò lọ kírun. yóò sàlùwàlá yóò sì yànnà fìlà gbogbo gbàtà làmàrí kan tó tóbi tó bá débò òṣìṣẹ́ ńlá Muhammad sallam irun ní ọ̀rọ̀ kí tó bá sì ti kírun ọlọ́run bó ti bá sí payá àlámàrí náà irun yìí gẹ́gẹ́ bí àlàyé ṣe síwájú òun ni nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ yẹ̀wò tó bá di jọ́ gbẹ̀ndà nígbà tí a ń arákùnrin tó ka àwọn nǹkan àwọn nǹkan mẹ́ta kan kalẹ̀ ṣe tó wọn bá fi iṣẹ́ wọn ma lórí wọn tó wọn ṣe nǹkan kan míì mọ́ tó wọn wà nǹkan ni tó wọn bá ti òun kọ́kọ́ wò nínú iṣẹ́ wa eré ló bàtí pé lẹ́yìn wa tó bá gúnrégé àkéyídà wa tó bá gúnrégé torí pé tí kò bá sàkéyídà irun ò nítumọ̀ tó bá jẹ́ ọ̀gbìn dàlùkìyàmà ẹni tó gbé ẹ bọ ṣíṣe pàdé ọlọ́run kò sì sẹ́ni ìdí ká máa yẹ irun rẹ̀ wò torí pé irun rẹ̀ ò láǹfààní bí ìgbà téèyàn kọ́lé lórí omi ni irun yẹn nígbà tó wà láyé tó ń kírun bí ìgbà tó ń rọ omi sí agbọ̀n ni torí pé kò sí foundation òun náà ni àkéyídà tó gúnrégé àkídà tó gúnrégé àwọn tí wọ́n ti máa ń gbé ṣírkù léèyàn lọ́wọ́ yìí wọ́n gbọ́n wọ́n mọ ọgbọ́n tí wọ́n fi máa ń kún ní ọ̀dà tẹ́ fi ní màfẹ́ bọ ni wọ́n gbé fún yín. wọ́n lè kó oríṣiríṣi nǹkan ọlọ́run nìkan ló máa ń jí wọ́n ti pè sínú ẹ̀ wọ́n wà ní ẹ máa ṣe astagfirullah ọgọ́rùn-ún. láàárọ̀ láìláì lẹ́la ọgọ́rùn-ún asẹ̀kúrò la ọgọ́rùn-ún ẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ kó já. ìtumọ̀ rẹ̀ ni wípé àfi ìgbà tó yẹ pé èèyàn ń tún islam wọ̀ lójoojúmọ́ tilẹ̀ bá ti má yóò tún islam wọ̀ yóò sì kẹ́lí máa ṣàhádà yóò sì tún máa tọrọ àforíjì ìtìkfàrù òsì lè ṣe kí ni kò lè pa ẹbọ ṣíṣe rẹ ìtìkfàrù kì í pa ẹbọ ṣíṣe rẹ èèyàn jáde nú ẹbọ ṣíṣe ṣùgbọ́n yìí ṣe àṣẹfúrùlà kò sáǹfààní ilé ló bá tó fi yẹ ká ṣọ́ra púpọ̀ torí pé ọ̀sẹ̀ bọ gbogbo iṣẹ́ tọ̀sẹ̀ bọ bá ṣe pátá kò láǹfààní ọlọ́run ní gba iṣẹ́ lọ́wọ́ ọ̀sẹ̀ bọ kọ́lọ́run kó ṣọ́ wa. والصلاة نور والصدقة برهان الصدقة سارا سيسي burhan ẹ̀rí ni ẹ̀rí lórí kíni dalilun ala sidqi imanil mutasaddiq ẹ̀rí ni lórí jíjẹ́ òdodo ìgbàgbọ́ ẹni tí ó ṣe sàárà torí pé ẹni tó yọ dúkìá rẹ̀ tó fi ṣe sàárà ṣe mọ̀ pé kì í ṣe pé nǹkan kan tó wà tá ń jìbù kan ní orí in ìgbàgbọ́ kan ló ní wípé tí bá ṣe sàárà ọlọ́wọ́ bó fún yàn ní kíni yóò fún yàn ní ládá àkọ́kọ́ nù ẹ̀kẹ́jì ọlọ́wọ́n bá tó máa dá ní ìlọ́po ìlọ́po tí èèyàn fi ṣe sàárà yẹn kó ṣe kíni bó tún dá padà fún yàn bí ìyá nẹ́bí Musa ni lọ jù sínú òkun kó máa padà lọ lé ibi kó sá òun ti jù sínú òkú kó máa padà lọ lè wá da ọmọ náà padà fún ẹ rí ìgbàgbọ́ ìmánì ò kìí ṣe ìmánì tó kéré ni kí ẹ sì lọ gbé ọmọ tó bí ẹ wo irúfẹ́ tó wà láàrin ìyá àtọmọ ó bímọ ọkùnrin ó sì gbé ó sì lọ ju sókun ó sì padà lọlé torí pé ọlọ́run ní tó bá ti ṣe bá a ṣe wí sá padà lọlé á da ọmọ náà padà fún ọ ó sì padà lọlé nítorí pé ó ní síkà kò sí iyèméjì mẹ́ẹ̀mí rẹ̀ nípa àdéhùn ọ̀nà. téèyàn bá ní tó bá lè mú yàn lè yọ nǹkan nínú dúkìá rẹ̀ pé sàárà ni èmi náà fi dá sí tọ́lọ́n rárá ẹnìkan ló ní bùkátà ni ni mo ràn án lọ́wọ́. kìí ṣe pé mo fowó náà ra nǹkan kan mo bùn yàn èsì nírètí ẹ̀sán kankan látọ̀dọ̀ ẹni tí mo bùn yẹn mo ṣe sàárà èsì nírètí nkankan kìí ṣe eré ìdáàbì táwa máa fi ìpájánu pé adúlọ owó tí mo fún wọn níjó ní gan wọn ò tẹ̀ fi microphone sọ wọn ò anáwùsì owó tí mo fún wọn wọ́n ti ànáwó ti tàlájì lágbájá àti tàlájì lágbájá torí pé ìbẹ́nu àwọn kata tí látàrí àìmọ̀ àti tírèèni àwọn èèyàn lé lórí à tírèèni àwọn èèyàn lórí rìá àti bá a débi pé wọ́n ń pè kíní kan ní alálàájì ó dáàbọ̀ alálàájì ẹ káàbọ̀ ẹ wo wàhálà téèyàn máa ń ṣe téèyàn bá lọ sí ṣe hajj ẹ kọ́kọ́ wo owó tí ó nà lọ́lọ́lọ́ mọ̀ iye ọdún tó fi dá o tẹ́lẹ̀ wọ hajj yẹn jọ àkọ́kọ́ nù ẹ kejì ẹ wàhálà tí ó lọ sí bí bẹ́ẹ̀ mi ó bọ̀ nítorí kó fẹ́ ṣe ìbáàdà hajj yẹn ṣùgbọ́n kó tó kú ó lé ló ti ṣe kéde ló ti bá ṣe hajj náà jẹ́ pẹ̀lú ó ẹ̀sìn nítorí báwọn ènìyàn káfẹ́ jẹun alálàájì ó dáàbọ̀ ní ọdún mélòó kan sẹ́yìn táwọn ọ̀kan sí alálàájì ó dáàbọ̀ ájì ò bá ṣe lọ mọ́ ájì ò ṣe lọ mọ́ ìlú òjìlé rìn mọ́ torí pé wọ́n ti ṣe alálàájì ó dáàbọ̀. ìlú òní dé nítorí pé ah, àmà nígbà tí èèyàn bíi hundred bá bí yàn léèrè lọ́jọ́ kan èèyàn mélòó lè fẹ́ ṣàlàyé fún yóò bá ti ìyá kan ìyá kan tó ń lọ breathing uh, rod tí wọ́n sọ fún pé ó kọ rí òsì ń bẹ̀ máa fa ó bá bẹ̀rẹ̀ sí yíra mọ́lẹ̀ olóhùn ní lọ lédùn kí ni kó wọn lọ sọ fún wọn lé <laughs> ṣebí ìjọsìn ni ṣebí ìbáradà ni ṣùgbọ́n àti so afẹ́fẹ́ yẹyẹ mọ́ tó bá tún wá lọ tó tún dé náà yóò sọ pé alálàájì káàbọ̀. èyí tó jẹ́ sí pé tó bá jẹ́ sí pé èèyàn lè ṣe pamọ́ kẹ́nì kankan máa rí kẹ́nì kankan máa mà mo sì yẹ kí èèyàn ṣe nù àwọn wàá máa máa fi hàn ẹlòmíì nǹkan tó wá lọ mọ́tà tó wá dé bí ẹ bá pe lálàájì tẹ pé ó kọ rẹ̀ jẹ́ kò yóò fa júro ni so àmọ̀ pé mo lọ́ọ́ mọ́kà ni sí wa ló ń mà. a wà ní eh, ibìkan lọ́jọ́ kan pẹ̀lú àwọn àwọn ọmọ àyà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ eh, ẹnìkan bá ní alájì dáàbò fún mi ní kíní ìbẹ́wá ẹni tàn bá ní ah tótọ́ ní fa alájì lè mí náà fa <laughs> alájì tí yẹn pé yẹn ló mú wọn ti pé ah, lóòótọ́ ni fa alájì lòun náà fa torí pé lọ́dọ̀ àwọn àwọn tí ẹ̀kọ́ wà lára wọn kí la fẹ́ tà pẹ̀lú ìtumọ̀ hajj yẹn kí ni ìtumọ̀ yẹn kápẹ́ yẹn lálàájì ìtumọ̀ rẹ ẹni lásìkò téèyàn ti jẹ hajj yẹn lọ́wọ́ lórúkọ rẹ̀ ń jẹ hajj tó bá ti parí iṣẹ́ hajj kò sí nǹkan tó kàn pẹ̀lú jíjẹ hajj mọ́ sòtítì sàárà yẹn ẹ̀rí ni lórí pé ìmáàni wà a gbàgbọ́ pé àdéhùn ọlọ́run yóò ṣẹ dalilun ala sidqi ìmáàni mutasaddiq ilé wàá jẹ́ pé àwọn alárúbáwá ẹ̀rí pé ọlọ́run fi nǹkan kan rọ̀ wọ́n lọ́rùn ká náwó sójú ẹ̀sìn ọlọ́run ká sì má sì ju ẹ̀yìn ká náwó ká sì wọ́n sì ju ẹ̀yìn àwọn ènìyàn ṣùgbọ́n ọmọ áfíríkà ìmánì rẹ̀ ò tí ì pé ní agbọ́n bẹ́ẹ̀ pé hàn ọlọ́wọ́ fún ládàá àbí kílẹ̀ pé ládàá. wọ́sọ́dọ́kọ́tù burhan ẹni tí ó gbà pé òun ẹ̀sán òun ó rí ẹ̀sán kò ní ṣe kí ni kò ní ná dúkìá rẹ̀ síbi tí ò ti ní rí return ṣùgbọ́n nítorí ìgbàgbọ́ tó ní sí ẹ̀sán yẹn ìlú fà tó fi lè yọ dúkìá rẹ̀ tó sì fi ṣe sàárà tó sì pẹ̀yìndà torí pé ó mọ̀ pé ọlọ́run ò ṣe kí ni ọlọ́run orí ọlọ́run ò sì ní gbàgbé wọ́n ní wọ́n sọ́bùrù bíyà wọ́n ní sùúrù ìmọ̀lẹ̀ ni. wá ní láàrin ìrun àti sùúrù ẹ rí pé ó sọ pé wọ̀sọ̀látú nù ó ní ìrun ìmálẹ̀ ni kẹ́límà bìíyà yìí òun náà ìtumọ̀ rẹ̀ ìmálẹ̀ ni ṣùgbọ́n kí ló bá tí a fi lo nù fún ìrun tá a fi lo bìíyà fún sùúrù àwọn olùmọ́ni nítorí pé sùúrù ìnira ń bẹ nínú rẹ̀ bíyà yẹn òun náà ni ìmọ́lẹ̀ ti òòrùn ìmọ́lẹ̀ ti òòrùn eléyìí ló bá jẹ́ ọlọ́run ọba ọba àlejò láti sọ wípé ja'ala ash-shamsa diya'a kò sọ pé ja'ala ash-shamsa nura diya'a wal qamara ìmọ́lẹ̀ ní kẹ́lẹ́bà méjèèjì yẹn ṣùgbọ́n bíẹ́ fún ìmọ́lẹ̀ tó ní títa nínú ìmọ́lẹ̀ ni ṣùgbọ́n ní títa nínú ó yàtọ̀ sí ìmọ́lẹ̀ ti kọ́mọ̀r òṣùpá èyí tí kò ṣe kí ni ìmọ́lẹ̀ ni tí kò ní kí ni tí kò ní títa nínú torí tí èèyàn bá ṣe sùúrù èèyàn ni ìtumọ̀ pé ó ṣe sùúrù nù ó fara dá nǹkan kan ìlú bàtí wọn ní òtítí ọlọ́run bá fi fi bíyà eré ńbẹ́nu ńbẹ́nu àwọn kòsòsìyà tí èdè lárúbáwá tó ní sẹ́ẹ̀rì pé àwa àfi ká sàlàyé rẹ̀ àfi ká sàlàyé pé bíyà yẹn ìmálẹ̀ tó ní títa nínú ní irú títa ti òòrùn sẹ́ẹ̀rì pé òòrùn náà máa málẹ̀ ṣùgbọ́n ìmálẹ̀ náà ó kó harara sínú yàtọ̀ sí ìmálẹ̀ kọ́mà ṣùgbọ́n èdè lárúbáwá àwọn ní bíyà àwọn sì ní nùs sọ́bùrù yìí àwọn olùmọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní ó korò gidi gan ó korò wọ́n ní ó sì pín sọ́nà mẹ́ta òun náà ni kéèyàn ṣe sùúrù lórí dídẹ̀lé ẹni tó bá fẹ́ tẹ̀lé tọ́lọ́ yóò ṣe sùúrù títọ́ lọ́wọ́ ló fẹ́ ṣe tó o bá ní sùúrù òní lè ṣe irú bá a ṣe jókòó bíbá yẹn nísìnyí ó lè jẹ́ sí pé bóyá síkò tí wọ́n fíìsì máàtì àwọn ẹnìkan sí ni àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé àwọn onílé ṣe sùúrù kúrò níbi máàkì wọn lọ gbọ́ wá sí àwọn bá àwọn bẹ́ẹ̀ mi táwọn ti ń wo máàkì lọ́wọ́ báyìí ó lè dájú pé màjàlísà kan ni irú ìlú tá a yìí ìlú màjàlísà ni kó jẹ́ pé màjàlísà yẹn láàrin magrib sí ìṣá yìí ni àti wàá gbọ́ fún wa sọ pé yìí sí màjàlísà gbogbo nǹkan tó wá discuss màjàlísà ní ní lọ́jọ́ yìí ó ti fò mí irú nù kò ní lè ṣe sùúrù fi màjàlísà lẹ̀ lọ títẹ̀lé tọ́lọ́ ó ní bùkátà sí kéèyàn ṣe sùúrù téèyàn bá ní sùúrù kò ní lè ṣe tọ́lọ́ àsọ́búrú àlàtọ́ à. bákan náà ṣíṣe sùúrù kúrò níbi ṣíṣe ọlọ́run ọba kéèyàn tó lè kúrò níbi kóra ró kúrò níbi ṣíṣe ọlọ́run èyàn tó gbọ́dọ̀ ṣe kíni èyàn gbọ́dọ̀ ṣe sùúrù torí pé iná wọ́n ṣe iná ní ọ̀ṣọ́ pẹ̀lú àwọn nǹkan tí ọkàn ń fẹ́ tó sì jẹ́ àwọn nǹkan haram àwọn nǹkan tí yóò máa tàn mànàmáná tí yóò máa fà yàn mára pé kéèyàn lè ṣe wọn nítorí pé kéèyàn lè ṣe kẹ́ni kéèyàn lè wọ́n náà. àlìjánná tí wọ́n fi rọ kiri káàrẹ̀ àwọn náà làwọn nǹkan tọkàn kọ̀ àwọn làwọn nǹkan tí ọkàn kọ̀ eré lọ́wọ́ ti yẹ sí pé láwùjọ èèyàn rí pé àwọn àwọn ẹgbẹ́ àwọn ẹlẹgbẹ́ èèyàn àwọn èrò èèyàn ó láwọn kankan tí wọ́n ń ṣe síbi tó jẹ́ sí kì í ṣe pé ordinary ni kéèyàn náà bá fẹ́ ṣe èèyàn ní lè ṣe kí ni èèyàn ní lè ṣe ni ṣùgbọ́n nítorí ìbẹ̀rù ọlọ́ọ̀ tòun ti pé anafsu amáratun bisu ẹ̀mí yóò máa pààyàn láti pé ah, ìwọ náà eh, lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ìwọ náà máa bá wọn jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣètọ́ ni máa ṣe kí ni yóò máa fààyàn yóò máa fa àyàn yóò máa fa àyàn so èèyàn nílò láti ṣe sùúrù láti lè kóra ró kúrò níbi kíni kúrò níbi haram ní ìsìn ẹni tí mísíkì ti di ẹ̀jẹ̀ rẹ̀ tó ti di ẹ̀jẹ̀ rẹ̀ ẹlòmíì ẹ̀mọ̀ ń ka ẹ̀mọ̀ kílókọ̀ rẹ̀ kan report kan àwọn BBC ní nǹkan bíi kò tí ì ju bí oṣù kan sẹ́yìn lọ bóyá bóyá yìí náà kà tí àwọn researchers kan wọ́n wọ́n ṣe research wọ́n sọ wípé kí ni wọ́n ń pe airflow yẹn wípé yóò da ó lè damage kí ni yóò damage eardrum ẹlòmíì ò ti di àrùn sí lára ẹlòmíì ò máa rìn lójú ọ̀nà yóò sì tún máa jó ẹlòmíì ò máa rìn yóò máa dá sọ torí pé ń kọ ẹni tí ń gbọ́ ní etí rẹ̀ àwọn student ti bá débi pé ní lecture room ìwọ tó fẹ́ gbọ́ music kí ló gbé wá class yóò jókòó ní class yóò sì tó ṣe kí ni yóò sì di èyí jẹ́ pé ó ti ń di psychological problem yẹn ìyẹn ni pé torí tó mú jókòó ń bẹ̀ yẹn ó fẹ́ gbọ́ nǹkan tí lecturer ń sọ àbí ṣùgbọ́n at the same time ó ti ṣe kí ni ó di èyí ẹlòmíì tí wọ́n bá débi pé kódà gan bí èyí pé ń gbọ́ nǹkan kan ni kíní yẹn gbọ́dọ̀ ṣe kí ni o ti ó ti ó ti di ọ̀kan náà àwọn permanent features tó gbọdọ wà ń ni bí o gbọ́ nǹkan kan bí o ti tàn kó o fẹ́ mọ̀ ó gbọ́dọ̀ wà létí yàn gbogbo àwọn nǹkan wọ̀nyí ló sì máa mú ọkàn ṣe ni ó máa mú ọkàn mo sọrọ nípa mísíkì níbì kan pàápàá jùlọ èyí tí wọ́n pè islamic islamic fuji islamic fuji ẹnìkan ní ọmọ Lagos kan <laughs> mi gbàgbé ó ní ó ní inu inú kézèkì barista lòun ti há alámẹsẹ̀rá tó mo ní tiẹ̀ bọ̀ ọ̀nà nígbà tí kuraani rari subhanallah wọ́n máa ka kuraan wọ́n máa lulu sí àwọn obìnrin wọ́n máa jó ní hòhò kuraan ṣùgbọ́n ọ̀dọ́ wa nílẹ̀ yorùbá subhanallah àyè gba ìgbàkúgbà nínú kézèkì kuraani ìlú ti hàlà mẹ́sẹ̀rá barista di tíjà rẹ̀ nù. àwọn elédè kejì wa wọ́n ní máàlẹ̀ ní gan kò lè sọ pé kídà pé kò dùn igbe ìlú ìlú ò dùn àbí kó sọ pé kò dáa ìyẹn ni pé bí máa gbọ́ orin ìdí àáfàá gan òkú kò lè sọ pé orin ò dùn pẹ̀lú ìlù àti kó sọ pé kò sékìnì kò da mùsùlùmí kò da yẹn ni mùsùlùmí wà á lò torí pé dúdùn yẹn adùn ti ṣe ẹ̀fà nù dúdùn ni tó jẹ́ sí pé ìjọ padà wá gbẹ̀yìn rẹ̀ àbámà ni torí pé Ibn Mas'ud radiyallahu ta'ala anhu arda ó ní ní gbọ́ àwọn musical instrument yẹn a máa gbin Nifak sínú ọkàn gẹ́gẹ́ bí omi bó ṣe tó yẹ kí tá a bá fi omi sí irúgbìn bómi ṣe máa ń jẹ́ kí irúgbìn kó tètè wù yẹn bẹ́ẹ̀ náà ni ní máa gbọ́ mísíkì yẹn ló máa ń ṣe kíni ló máa ń gbin nifaq sínú ọkàn nílẹ̀ lárúbáwá àwọn àáfà nílẹ̀ lárúbáwá wọ́n sọ ọ̀rọ̀ nípa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ sí pé wọ́n ń kú lọ òun ni wọ́n ti wọ́n kọrin pàdé ọlọ́run tó bá dé kí ogun dàlùkẹ́ yá mà torí kò ti di ẹ̀jẹ̀ wọn kẹ́límà ṣahada yìí ẹ̀rí ẹlòmíì ẹgbọ́n tí mo sọ pé masha Allah lágbádá kó tó kú kẹ́límà ṣahada ló sọ ó lè jẹ́ sí pé kìráwà ni rí o tóbi ṣé ìyẹn lè máa wọ pé eléyìí ṣe mùsùlùmí gidi gan eléyìí ni ìwọ ni mùsùlùmí gidi torí pé mùsùlùmí gidi ìwọ ti ìwọ ní bóyá ìmanómítà ló ní tó wọn mùsùlùmí gidi ṣùgbọ́n ọlọ́run ló mọ ẹni tí ń páyà rẹ̀ fèèsì ìwọ lè fojú tẹ́ńbẹ́lú rẹ̀ pé eléyìí ẹ̀rí bó ṣe múra kì í ṣe múra rẹ̀ lọ́lọ́run fẹ́ lò bí kò ṣe gbàgbọ́ rẹ̀ ìmánì rẹ̀ ìdúgbàjùṣe sílẹ̀ fọ́nà rẹ̀ ìwọ lè fojú di kó fẹ́ kú kó sì pé kẹ́límà ṣàhádà ní rọrùn kó kẹ́mi sì bọ́ kẹ́límà ṣàhádà àwọn tí wọ́n wí kí wọ́n tó kú kì í ṣe tó wọ́n ṣeré débẹ̀ débẹ̀ èyí tó bá ti wà nú ẹ̀jẹ̀ èèyàn tí èèyàn máa ń ṣe ẹlòmíì kùránì ló kà ẹlòmíì orí sùjúdù ló wà tọ́lọ́ fi gbẹ̀mí rẹ̀ ẹlòmíì ó ṣe wáàzí tán ló jáde làwọn tọ́lọ́ fi ṣe sábàbí ikú rẹ̀ wọ́n yìí ń bà ló kú iṣẹ́ tó ṣe gbẹ̀yìn wáàzí ni. ẹlòmíì sì ní kílọ̀bù ni kú ti dé bá ẹlòmíì ilé ọtí ni nítorí fi parí tiẹ̀ nù. èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù láti kóra ró kúrò níbi àwọn nǹkan tó lọ ṣe lé wọn. والصبر على الابتلاء sùúrù lórí àwọn àdánwò Ọlọ́run على أقدار الله وتؤمن بالقدر خيره wọ̀ṣẹ́rìhì eléyìí ń bẹ nínú àwọn òpómúlérò ìgbàgbọ́ kí yẹn gba kádàrá gbọ́ èyí tó dùn nínú rẹ̀ àti èyí tó korò nínú ẹ̀ àwa àwa máa ń fẹ́ àìfẹ́ agbẹ́ èyí tó korò yẹn èyí tó dùn nìkan òun náà là ń fẹ́ kí èyí tó korò wá kàn wá tí bá ń dùn yorùbá ò ní bí tiẹ̀ bá jiná àá ṣe kí ni àá dáwọ́ bò jẹ ni. ṣé tó bá ta ni wọ́n máa ń wí àbí tó bá ta. tóyè tí gbogbo ẹ bá ń dán mánámáná kò ní jẹ́ kẹ́nìkan kan mà kò ní jẹ́ kẹ́nìkan kan mà ṣùgbọ́n tọ́lọ́hún tọ́lọ́hún bá dán wò díẹ̀ gbogbo ayé ni wọ́n mà yóò wá máa fẹjọ́ ọlọ́run sùn gbogbo ayé dàkiri gbé wàláì oṣù tó lọ yìí kódà iṣẹ́ méjì lásán ni mo ṣe ní ṣọ́ọ̀bù mi ìjọ tó fi gbogbo gbogbo ọjọ́ oṣù ṣe iṣẹ́ méjìlá méjìlá lójoojúmọ́ ńkọ́ èèyàn mélòó ló sọ fún o sọ fẹ́ nìkankan o dáwọ́ bo orí ọlọ́ nígbà tó lọ́n sórí fún ọ nígbà tó lọ́n wá sàdánwò fún ọ o wá ń fẹjọ́ ọlọ́run sun àwọn ẹ̀dọ́ ọlọ́ eléyìí àbòsí ni àìní sùúrù lórí kíni lórí àdánwò ni ẹlòmíì àìní sùúrù lórí àìdẹ́wò ló ti sọ̀pọ̀lọpọ̀ di kiri yó lónìí ló ti sọ̀pọ̀lọpọ̀ di kiri yó competition tó wà ní labour market èdè kan nínú àwọn èdè tí mo kọ́kọ́ kọ́ nù nígbà tí mo dé <laughs> mo dé nàìjíríà labour market tí n bá gbọ́ máa ní ẹ̀rí pé kí ni jẹ́ labour market wọ́n ní kiri kan bẹ labour market ìlú sọlẹ̀ wíìdì kiri yóò á fún ọ níṣẹ́ iṣẹ́ yìí ò sàdúrógé jàdìjẹ́ nà ní lọ́dọ̀ tiẹ̀ torí náà yóò gbà tẹ mọ́jẹ̀mú táàbí fún wọn nífẹ̀ òun náà ni kó gbé kí ni sùsílẹ̀ islam fa inna lillahi wa inna ilayhi raji'un. àdánwò ẹlòmíì nígbà tá àdánwò ò sí ó mọ ọlọ́run ọlọ́run nìkan ní sì ń pè nígbà tá àdánwò dé ó pè nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́ nítorí pé kò sí kí kò sí sùúrù ọlọ́run bá ní am hasibtum an tadkhulul ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء والزلزل حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب أنا أقول يوك يقول إيه؟ الجنة يفوى الجنة لو فلوفو lẹ́yìn ìgbà tí ìròyìn àwọn tí wọ́n síwájú yín ti dé wá bá yín ìnira ọlọ́kan inira àìrí náà àìrí lò wọ́n hijira délùú Madina Iba Madina ló wẹ́lkọ̀mù wọn àárẹ̀ ni gbogbo wọn bẹ̀rẹ̀ jí ṣe ìbẹ́nu wọn látòrí yẹn ló ti kú ọkọ kú ìyàwó lẹ. ìyàwó sì ṣe hijira ó fi àwọn èèyàn nítorí à ń ka ìtàn arábìnrin kan àwọn láti Makka lọ sí Habasha ibo ni Habasha wà Áfíríkà láti Makka ó sì hijira lọ sí Habasha ó sì dé Habasha òun àtọkọ rẹ̀ ni wọ́n jọ ṣe hijira Ubaydullah nígbà tí wọ́n ṣe hijira tí wọ́n dé Habasha fa subhanallah nígbà tí wọ́n dé Habasha sẹ́wọ̀n pé Habasha ìlú àwọn kírísítẹ́nì ni nígbà tí wọ́n dé Habasha tó nígbà níbi ni ọba kan bẹ níbẹ̀ yẹn tí yẹ kí kì í gbà kí wọ́n ṣàbòsí nílùú rẹ̀ inú bàtà àwọn sàbí ti ń yẹra lọ nígbà tí wọ́n dé rẹ̀ ọkọ ní christianity lòun fẹ́ ṣe ní ìsìn wọn ṣe islam ma ó sì ṣe rí dá ó kú ìyàwó ìyàwó ti fẹ́ bí àtàrà lẹ̀ ọkọ tí wọ́n jọ ṣe hijira wá ní òun ti fi kíni lẹ̀ ó ti fi islam lẹ̀ àdánwò ọlọ́run ní àwọn tí wọ́n síwájú yín yẹn àdánwò. ọlọ́run ní ó tún wá lo kẹ́líìmù rẹ̀ ìgbà tó fún wa ní ro ọlọ́kan òjọ̀kan àwọn àdánwò tóun fi kàn wọ́n tán ó ní mo tún mì pé ni, mi tani mi tani ọlọ́run lóhùn mí yẹn bóòlù ẹ wò pé mímì ọlọ́run yóò ṣe rí ọlọ́run mo mì débi pé ọlọ́run ń sọ pé ìrì ọlọ́run eré ala ẹ farabalẹ̀ àrànfi ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n ti tún kàn o àrànfi ọlọ́run ń bọ̀ ó ti fẹ́ẹ̀ di ṣùgbọ́n kéde. ṣùgbọ́n àwà àdánwò díẹ̀ àdánwò díẹ̀ ẹ wà á yàn bóyá tẹ bọ́ lọ́wọ́ rẹ̀ ni. ọmọ ìyá kan. ìfúnpinpin bá a lé nígbà kan sẹ́yìn débi pé ó bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ bí ẹni tí ìmọ̀ nìyí fẹ́ kú lára rẹ̀ ìgbé tó wọn bá ti lè rẹ́ni kankan náà wọn lọ́wọ́ ní ìrọ̀lẹ́ yìí kílẹ̀ ọ̀la ó tó mọ́ ìgbé kò sí òun rọ́gbọ̀n kankan dá sọ̀rọ̀ àrùn òun mọ́ bóyá òun kó àtìyàwó àtọmọ òun kó wọn lọ tọ́ọ̀tì ẹgbẹ́ ilé òun lọ́la. sòtí ò bá wá rí ìrànlọ́wọ́ lálẹ́ yìí kílẹ̀ ọ̀la ó tó mọ́ sí òpin ayé wa nù sí ilé ayé tí wàá dópin nù ilé ayé tí wàá dópin nù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àdéhùn pé àwa ti àríṣẹ́ àdéhùn pé àti ṣiṣẹ́ kan tẹ́lẹ̀ ó bọ́ mọ́ wa lọ́wọ́ iná ni wàá mú káwá àyàn nínú ìsìláàmù ká máa rì mọ́ nígbà tí ìmánì ṣe kìnnì ìmánì lẹ̀ asọ́bùrù àlà àkùdárìlà àwọn àdéhùn wọ̀nyí ọlọ́wọ́n ọba a máa fi ṣe kìnnì a máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ wa rẹ́ fún wa. hata ṣàwùkà kódà òjijì ọlọ́wọ́ bá ní ata ẹ̀gún tẹ́gùn bá gún yàn. wọ́n fi pa ẹ̀ṣẹ̀ èèyàn rẹ́. àwọn ẹni ìtìwájú rere tí wọ́n bá lu àsìkò tó pẹ́ tí kò sí nǹkan tó ṣe wọ́n wọn ò sàárẹ̀ wọn ò ṣe nǹkan kan kò sábẹ́wò kankan tó kàn wọ́n gbogbo ẹ̀ ń lọ bí wọ́n ṣe fẹ́ wọn a máa bẹ̀rù ìgbésí síjì ìsìnkpọ́lọ́ wọn bá ti ó ti ó ti tẹ́lẹ̀ ìyàdé àwọn atọ́bàdíjọ́ gbẹ̀ndà àlùkìyàmà torí káwọn gbàgbọ́ pé tí gbogbo orú àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ tí àìfẹ́ yẹn tó bá ṣẹlẹ̀ sí wọn wọn inú wọn a máa dùn pé eléyìí ọlọ́run fi ń pa kíni rẹ ibi ń pa àwọn ọ̀wẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ ni. ilé ìgbà ọ̀rọ̀ kan òjijì ọlọ́run bá ní a máa ṣe bẹ́ẹ̀ fún olùgbàgbọ́ òdodo títí tí olùgbàgbọ́ òdodo fi pàdé tí kò sẹ́sẹ̀ kankan lára rẹ̀ mọ́. nítorí náà sùúrù yìí àwọn ní ó pín sí àwọn ìpele tí adarúkọ yìí àwọn ní èwo ni ó ṣàgbé sùúrù èyí ó gbà kámú ni àbí gbígbà kámú nù pétọ́ àárọ̀ gbọ́dá sí a ṣe sùúrù náà ó yàtọ̀ sí kéèyàn taayọ martaba sùúrù yẹn kó lọ martaba pé mo yọnu sí tòun ti kó koro bó ṣe koro yìí náà mo ṣe jẹ́ ni mo yọnu àwọn olùmọ́ni ìyẹn àlà martabatan tẹ̀lé ma rọ́bì yẹ fẹlẹ́hu fẹlẹ́hu rẹ́dà gbogbo ẹni tó bá yọnu ọlọ́run yọnu sọ̀hún náà wọ́n lẹ́yìn kan náà àwọn ẹni ìṣíwájú rere ní ọjọ́ kan nígbà tí ọmọ rẹ̀ ṣe àìsí tí wọ́n gbé lórí tẹ́ tí wọ́n gbé sínú sàárè tán tí wọ́n da ìpẹ̀ bó wọ́n ní ó wá wo sámà ó wá smile wọ́n ní wọ́n ń léèrè pé ah èyí ṣe kí ló dé ṣé ẹ̀rín ni eléyìí gbà ni ó ní rárá pé òun fẹ́ kí ọlọ́run orí lójú òun pé òun yọnu ni ó lóun fẹ́ kọ́ ọlọ́run orí pé òun yọnu so ìyọnu yẹn èyàn ti ta ayọ mọ́tẹ́bà àti ni lẹ́bù sùúrù ní nínú yẹn òun òun òun ti ju stéèjì níní sùúrù lọ torí pé kì í ṣe pé èyàn ní sùúrù lásán èyàn tún inú èyàn tún dùn sí pé bọ́lá òun ṣe kọ́ ni mo yọnu sí òdìkì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ní wal qur'anu hujjatun laka aw alayk ó ní qur'an yìí ìmọ̀ kó jẹ́ ẹ̀rí lórí rẹ ẹ̀rí fún ọ tàbí ẹ̀rí lórí rẹ ìmẹ́nu àwọn èèyàn tó jẹ́ sí pé alukur'an àwọn ìgbà ọ̀rọ̀ kan sọ wípé tó wá di jọ́ pé alukiyama alukur'an yóò wá suratul baqara àti ali murana ó síwájú àwọn sura kur'an yòókù wọ́n máa ṣìpẹ̀ fún ẹrú kan níwájú ọlọ́run tó bá di jọ́gbìn dàlùkìyàmà àwọn ni lọ́ọ̀yà rẹ̀ tó bá díwájú ọlọ́run tó bá díjọ́ pé dàlùkìyàmà kò ní í sọ̀rọ̀ kúránì ni ó máa sọ̀rọ̀ on his behalf ó máa sì pẹ̀ fún pé kọ́lọ́wọ́n ọba kó ṣe kí ni ọba kó ṣàmójúkúrò fún. kúránì yìí ìmọ̀ kó jẹ́rìí fún yàn àbí kó jẹ́rìí léèyàn lórí yóò jẹ́ ẹ̀rí fẹ́ni tí ó gbé kùránì síwájú tí ń bi kùránì léèrè nípa bó wòlé kóhun ṣe ṣe ìsẹ̀mí gẹ́gẹ́ bí mùsùlùmí ló bá jẹ́ Aisha radiyallahu ta'ala anha tóbi sọ wípé tí ẹ bá fẹ́ ńgbà tí wọ́n bi léèrè ìwà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní kanat khuluquhu al-Qur'an ìwà rẹ̀ ó ní Qur'an ìyẹn ni pé tí ẹ bá fẹ́ rí Qur'an tó ń fẹsẹ̀ méjì yìí rìn ẹ lọ wò sẹ́ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tarjamatul Qur'an ila al-waqi' ìyẹn pé ìsẹ̀mí rẹ̀ ó fi practicalize àwọn àṣẹ tó wà nínú Qur'an ni ẹni tí ó jẹ́ títọ́ Qur'an ní ibi léèrè kí sòun ní dictate fún Qur'an mùsùlùmí mi tó bá ṣe nǹkan tó dọ́gba pẹ̀lú Qur'an kò incident ni kì í ṣe pé bóyá ó máa máa fi tẹ̀lé Qur'an ó ṣèṣì bára wọn mu ni torí pé òun ìbéèrè lọ́wọ́ kùránì yẹn ni pé kì í wá dájọ́ ẹ̀sìn láti fi tó ìtẹ̀mí rẹ̀ ìfẹ́ inú rẹ̀ òun náà ló ń ṣe kíni ìyẹn òun lẹni tó fi kùránì sẹ́yìn rẹ̀ òun ní dictate fún kùránì kì í ṣe pé kùránì ló ń dictate fún irú ẹni bẹ́ẹ̀ kùránì yóò di kíni yóò di ẹ̀rí lé lórí kọ́lọ̀ kó sọ wa. wọ́n ní kullu nasi yaghdu fabai'un nafsahu famu'tiquha aw mubiquha wọ́n ní gbogbo èèyàn àwọn náà ni yakhruju mubakkiran gbogbo èèyàn ní jíjáde láàárọ̀ wọ́n ní ṣùgbọ́n bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó jẹ́ sí pé yóò ta ẹ̀mí ara rẹ̀ títa ẹ̀mí ara rẹ̀ yìí ó lè túmọ̀ sí wípé ó ti ṣe ó ti bọ́ okùn ẹrú kúrò lọ́rùn ara rẹ̀. أو موبقها أي مهلكها أبي ti ṣe kí o ti fi ọwọ́ ara rẹ pa ẹ̀mí ara ni pé táwọn èèyàn bá jáde ọ̀kan nínú méjì ni nǹkan tí wọ́n máa ń àṣìbò ìmọ̀ kó jẹ́ sí pé èèyàn ṣiṣẹ́ tí ó jẹ́ èrè fún tó bá di àbí èèyàn ṣe nǹkan tí ó jẹ́ okùnfà hàlákà fún tó bá di ìparẹ́ ẹni irun kó sọ wa. <clears throat> nínú hadith yìí a ó rí i pé ọlọ́run ọba àlejò ọlá lórí ahọ́n òjísánlá Muhammad sallallahu alayhi wa sallam ó fi nǹkan tí ń jẹ́ mizan ó fi ẹni lẹ̀ fún wa yẹn pé òṣùwọ̀n wà tó bá díjọ́ gbẹ̀dẹ̀ alqiyama tòun ti pé iṣẹ́ ìrun ládàárun ààrí sẹ́yìnsì kì í ṣe nǹkan tá a lè fọwọ́ kàn ní tòun ti bẹ́ẹ̀ tó bá díjọ́ gbẹ̀dẹ̀ alqiyama àwọn iṣẹ́ dáadáa àti àwọn ẹni tó jẹ́ aburú wọn ò gbé sí orí mizan nítorí kí wọ́n lè wo èyí tó tẹ̀wọ̀n jù àsìkò tí wọ́n gbé àwọn aṣẹ́ wa sórí òṣùwọ̀n yìí ń bẹ́nu àwọn àsìkò tó ti sẹ́la Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún Aisha pé àsìkò yẹn ń bẹ́nu àwọn àsìkò tó jẹ́ títí hatta àwọn ànábì ọ̀rọ̀ kò sẹ́ni tí wọ́n rántí ẹnì kankan àfẹ́ ní ara rẹ̀. ó dẹ́yìn ìgbà tó bá dá yẹn lójú pé nínú iṣẹ́ dáadáa àtàwọn aṣẹ́ aburú èwo ni ó tẹ̀wọ̀n nínú méjèèjì kí yẹn tó lè rántí ẹlòmíì mọ́ àtà àwọn ìyàwó àtọmọ àwọn anábì ọlọ́run ò ní rántí ẹnìkan kan ara wọn nìkan náà ni wọ́n ṣe kíni ni wọ́n rántí. bákan náà nínú a ò rí pé ìṣeni lójú kòkòrò wà nínú ẹ̀ lórí mímọ ṣe sàárà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìṣẹ́ni lójú kòkòrò wà nínú ẹ̀ nípa mímọ ṣe sùúrù bákan náà èyí tí òṣìṣẹ́ ọlọ́run ọba sọ̀sọ́lá mi parí rẹ̀ òun náà ni wípé àwọn èèyàn wọn gbogbo ìgbà tí wọ́n bá jáde láàárọ̀ wọ́n máa ń ta ẹ̀mí ara wọn ni ẹlòmíì lè ta ẹ̀mí rẹ̀ pẹ̀lú iṣẹ́ dáadáa bí wọ́n ṣe ẹlòmíì ó ta ẹ̀mí rẹ̀ pẹ̀lú iṣẹ́ aburú kí ọlọ́run ọba kó sọ wa nítorí àsìkò a ó dúró báyìí bí ibi láhi tabaraka wa ta'ala tí ọlọ́run bàbá sọ́wájú ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lọ a ó tẹ̀síwájú látòrí hadithi ẹlẹ́ẹ̀kẹrin lólógún wallahu ta'ala a'lam. نعم نعم عليكم السلام ورحمة الله نعم ìlà ìlọ pa. náà. láti ó sì sọ bẹ́ẹ̀ pé láìláì ọlá ẹ̀ kí ó sọ pẹ̀lú ọjọ́ tí ó sọ sọ ẹ̀ tó sọ pẹ̀lú àmì tó dáhùn ẹni tó bá lóbi á àwọn àwí ọlá náà tó àwọn ọmọ yẹn ìdíjì ní pé ẹyí pé. ìyẹn ni pé kò kírun. bẹ́ẹ̀ ó máa ń kírun bàwọn tó máa ń ṣe ẹ̀ẹ́dínní mọ́ra wọn náà kò máa ń kírun ṣùgbọ́n nígbà yẹn kírun ṣe é kó ti dé àwọn ìdíjì àtàkùn tó ní ọmọdé tó ìkejì òun ni pé ẹ̀lọ́ fífi ẹ̀bá ti bá yí ọ̀rọ̀ áìsì kò ní ọ̀rọ̀ rẹ̀ tí ó wá tọ́ dábọ̀ pé ìmá ìpìlẹ̀ ní àlàájá àlàájá tó ti yá náà tọ́yì wallahu ta'ala alam Allahu musta'an lópin ìgbà tẹ́ni ò ti bọ́ láre èèyàn irun kíkí ọ̀ràn yẹn sèyẹnsì èèyàn ó kì í ní bí ọlọ́run bá ṣe fi rọ̀yàn lọ́rùn kódà bó jẹ́ sí pé ìmáàn ìyẹn ni pé èèyàn máa ṣe ìṣára pẹ̀lú orí tó bá jẹ́ sí pé orí nìkan lèèyàn bá lè ló bá ṣe gbé lára èèyàn ó tẹ̀ díẹ̀ láti fi ṣàpẹẹrẹ rùkú èèyàn ó tẹ̀ ju títẹ̀ rùkú lọ láti fi ṣàpẹẹrẹ sujud almuhim tẹ́ni ò bá ti bọ́ lára èèyàn èèyàn gbọ́dọ̀ ṣe kí ni èèyàn gbọ́dọ̀ fi irun kíkí sílẹ̀ nítorí pé èèyàn wò pé ikú ti ó ti súnmọ́ àmà lẹ́yìn náà tẹlqin tí a máa ń ṣe fún ẹni tí a bá ń wò pé ó wà lórí ààrẹ àti ráwọn àpẹẹrẹ bíi pé ó ti fẹ́ kú kì í ṣe pé a máa pariwo láìláì lẹ́láwò lé lórí ni torí pé ẹlòmíì nítọ́ ààrẹ rẹ̀ tẹ bá ti láìláì lẹ́láwò dá láàmú ẹ lè ṣokùnfà kó wí tí ò yẹ kó tó kú tó bá kanra mọ́ yín pé kẹ́ ẹ má fi láyé láyé lọ́la ọ̀tọ̀ wọn láàmú yóò fẹ́ ọ̀rọ̀ rẹ̀ yóò fẹ́ jọ̀rọ̀ kèfèrí yóò sì yóò sì jẹ́ sí pé ó wí yẹn kú láyé ó ń kó nǹkan tí àwọn olùmọ̀fin ní a ó máa wí láyé láyé lọ́la ò ní etí gbọ́ rẹ̀ ni sẹ́yìnsì kódà tí wọ́n ní àní sọ fún pé kó sọ pé láyé láyé lọ́la àwọn apá kan náà olùmọ̀ ní àní sọ fún pé kó sọ pé láyé láyé lọ́la a máa sọ fún pé a ó máa sọ láyé láyé lọ́la ò létí gbọ́ rẹ̀ sẹ́yìnsì tọ́lọ́wọ́n máa fi ṣe kòńgẹ́ wíwí la ilaha illallah yóò ṣe kínní tó bá jẹ́ sí pé ẹni tí kò jìnnà sẹ́sìn ni sẹ́yìnsì tí wọ́n bá ti tó bá ti ń gbọ́ la ilaha illallah àwọn èèyàn yóò ṣe kínní yóò rántí wípé ṣùgbọ́n èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni pé àwa àfẹ́ kú téèyàn bá ń sáré tó lágbá ní ìsẹ́nìkan wá ń ṣe la pé <clears throat> ó fẹ́ kí n kú orí láìláì ìjọ tó wá kí mi láìláì láì ní màá ṣe ó rò pé màá kú mi. láà àwọn ẹni síwájú rere kì í ṣe bí wọ́n ṣe wà nù ẹni tó wà lórí àárẹ̀ yẹn afẹ́ràn létí ni ìbẹ́nu àwọn nǹkan tá a ṣe ẹ̀bùn tó tóbi jùlọ láyé tí yẹn lè bùn yàn wọn náà ni kọ́lọ́ fi yàn ṣe kò ń gẹ kó wí láyé láyé lọ́la kó tó kù láyé. ìfẹ́ yẹn nǹkan máa wallahu ta'ala alam nípa ìyẹn fífi irun gígí sílẹ̀ àṣìṣe tó tóbi gbáà ni kọ́ra ń kó sànù wa. bákan náà ṣé pípe ẹni tí ẹni tó lọ Mẹ́kà tó dé pípe lálàájì ṣe dídí àná ṣé dídí àná ká pè lálàájì wallahu ta'ala alam ntọ́ fojú hàn ní wípé àní lè pé ní bídà sẹ́yìnsì àní lè pé ní bídà torí pé kò sínú àwọn nǹkan tá a fi ń ṣe kíni tá a fi ń jọ́sìn. bídà yóò di bídà ni nígbà tí a bá fi ń ṣe kíni tá a fi ń ti di àṣà ó ti kú òní kíni ó ti kú lẹ́sìn iná ló bá ti jẹ́ pé ẹni tí ẹni tí ò mọ ọ̀nà airport náà òun náà wọn a máa pè é ní kíni wọn máa pè é lálàájì láti fi so wallahu ta'ala a'lam ló fi má salaam wa náà. náà ìrun náà. musa tahiya náà jókòó lẹ́lẹ́kẹta wọ́n bá dìde. irú ẹni bẹ́ẹ̀ yóò jókòó yóò sàtáyà ṣùgbọ́n yóò dòde ìmáàmù fẹ́ǹsìn èèyàn ní sálámà irú ẹni bẹ́ẹ̀ kò ní kíráka ẹlẹ́kẹrin yóò jókòó yóò ṣe àtẹ́yà kò ní sálámà yóò dòde imam torí pé imam yẹn ló ń tẹ̀lé tí imam yẹn ò tí ì túlẹ̀ ó dìgbà tí imam yẹn bá ti sálámà fún wọn àti oṣù kìíní kòtò sí so yóò jẹ́ kí imam yẹn kí ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ tiẹ̀ kó padà tó bá sàtàyà tó bá sálámà wọn wà sálámà. naam yà á kí ìṣá yìí wallahu ta'ala a'lam naam wa aleykum salaam wa rahmatulah. naam. ó ń pa mára. ẹrẹ fẹlẹ. tí o bá ti gbẹ̀rù tán kó tún un ṣe ẹni tó bá wà nítòsí rẹ̀ kó sì àtúnṣe fún un kó pe àkíyèsí rẹ̀ sóyẹ́ǹsì kó tún un ṣe sóyẹ́ǹsì ṣùgbọ́n tó bá ti pè ẹran tó bá ti pè ẹran tásìkò ti wọ̀ kó fi ilẹ̀ wallahu ta'ala alam ẹlẹ́ẹ̀kejì eh, nípa mímá pa iṣó mára tàbí ẹni tó ń fìlì ìgbọ̀nsẹ̀ kéèyàn máa pa mára eléyìí òjíṣẹ́ ọlọ́run bàtà sẹ́nà sọ wípé inú um, eh, eh, um, hadith ó ní wala huwa yudafi'uhu al-akhbathan ìyẹn ni pé ẹni tí eh, alukubusu méjèèjì yẹn ni pé ẹ̀gbin ọ̀kan nínú ẹ̀gbin méjèèjì ń dà láàmú ó lè jẹ́ sí pé ìtọ̀ ti mú délẹ̀ ṣùgbọ́n kò fẹ́ fi irun lẹ̀ ó lè jẹ́ sí pé iṣu ló ń pamọ́ra tàbí ẹ̀gbin ẹ̀ tó tóbi ló ń dà láàmú tí ò fẹ́ fi sílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò yẹ kó tẹ̀síwájú nínú kẹ́ni nínú irun lópin ìgbà tí ó bá ti dé ipò mùdáfà àwọn fọkàrà sọ pé yóò dé ipò mùdáfà èyàn lè èyàn lè máa fíìlì pé èyàn fẹ́ tọ̀ kítọ̀ sì máa gbọ́n yàn ìyẹn ni pé kò dé stéèjì tí èyàn fi máa ti Allah Allah kí lè má mú yín ṣe sálámà sẹ́yìntìn kó sálámà kálù aláàní tó já tó bá ti dé stéèjì yẹn ó ti di mùdáfà àní kéèyàn ṣe kéèyàn kéèyàn fi ìrun lẹ̀ torí pé kùsù tá à ń wá nínú ọ̀nà kò ní í sí má so bí o ṣe máa mú nǹkan tó ń da aláàmú yẹn mára òun ni ó wà níwájú rẹ̀ kùsù yẹn irun yẹn ò ní lẹ́mìí má so kìdí kéde ẹsẹ lílọ bíbọ̀ yẹn ìní ńlá fẹ́ lò bí kò ṣe pírẹsẹǹsì ọkàn wa lásìkò tá à ń ṣe lásìkò tá à ń kírun wallahu ta'ala a'lam aleykum ẹ eh, na ma gba ti yẹn jẹ kí n gbọ́ naam naam naam naam ok. Thank Breaking. Machine. Hmm. níní accident pẹ̀lú machine yẹn lóòótọ́ kádàrá ọlọ́run ṣùgbọ́n bí gbowó machine yẹn padà náà kádàrá ọlọ́run. gbogbo ẹ abẹ́ kada ló wà trẹ́nsìn kódà rọ ẹni bẹ́ẹ̀ kò yẹ kí yẹn káànú rẹ̀ torí pé negligence ti ní agbára jù trẹ́nsìn irú eléyìí so téèyàn ò bá kọ́ ọ lẹ́kọ̀ọ́ yóò tún sí fún mùsùlùmí mi tó yàtọ̀ séèyàn so àìgbọ́ àgbọ́ yìí ìtumọ̀ kádàrá eléyìí so èsì tẹ́ fọ̀ fúnrú wọn bẹ́ẹ̀ náà ni pé lóòótọ́ kì í ṣe pé ìgbà pé kádàrá ni accident tó ní o ṣùgbọ́n owó yìí tẹ̀yìn náà fẹ́ gbà kádàrá lòun náà káwọn wá sọ pé gbígbówó ti yín kì í ṣe kádàrá kápọ̀ káwá wo ta ni ó ní ìmánì àtẹni tí ò ní ìmánì. so ẹ̀mà eléyìí ni àlàyé ní ṣókí so ìyẹn àgbọ́yé tí tó tó mẹ́hẹ̀ ni wallahu ta'ala a'lam náà. Hmm. ó gbé iṣẹ́ ra wọn. Hmm. ó gbé iṣẹ́ ra wọn só máa máa gbé iṣẹ́ ra apá kejì rẹ̀ bóyá kó ma kó tún àníyàn ṣe tírẹ́nsìn ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ bí ó ṣe máa ṣe nìyẹn bóyá bí ìmọ̀ kó jẹ́ kó mọ̀ kó òun gbé síra wọn irú ẹni bẹ́ẹ̀ kápá kejì ẹ̀ náà kápá ẹ̀. ayé alẹ́ nínú wọn yóò ala kulli hal ẹni tó bá jẹ́ pé ó bá ní ẹ̀là lórí ahọ́n rẹ̀ ni so ìyẹn yutajawaz anhu àmọ́ ẹni tó jẹ́ pé a gbọ́ pé ó gbé síra wọn kápá kéèsì rẹ̀ ó lè máa mà ó sì lè jẹ́ pé àṣìṣe ni wallahu ta'ala alam nítorí àsìkò báyìí ni a ó dúró gbogbo ohun tí a sọ tó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kí ó san alẹ́ san wíwí àti gbígbọ́ ètò kùdí ẹ̀ka àtúkọ́ ọlọ́run kó ṣàmójú kúrò fún gbogbo wa ta'ala subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wá sí.